بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدك الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل ومن يتق الله يجعل له مخرجا عباد الله بدخول شهر شعبان قد اقترب شهر رمضان المبارك فينبغي للمسلم بل يجب على المسلم أن يستعد لهذا الشهر المبارك استعدادا نفسيا وروحيا ومن وسائل استعداد لهذا الشهر المبارك التوبة الصادقة إلى الله سبحانه وتعالى والدعاء والتضرع إلى الله سبحانه وتعالى للتوفيق في هذا الشهر المبارك والفرح والسرور بقدوم هذا الشهر المبارك قال سبحانه وتعالى وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال سبحانه وتعالى وما توفيقي إلا بالله وقال سبحانه وتعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون ومن وسائل استعداد لهذا الشهر المبارك إبراء الذمة من الصيام الواجب في هذا الشهر شهر شعبان وصيام أكثر أيام شهر شعبان والإكثار من صيام هذا الشهر وتلاوة القرآن وقيام الليل استعدادا لهذا الشهر المبارك قالت عائشة رضي الله عنها كان يكون علي الصوم من رمضان فما أستطيع أن أقضيه إلا في شعبان متفق عليه وقالت رضي الله عنها كان النبي صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيته استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه من شعبان متفق عليه وقال بعض السلف شهر شعبان شهر القراء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 من عمره واعتكاف وتلاوة القرآن وقيام الليل ومن ذلك مراجعة أحكام الصيام فإن العبادة في الإسلام مبنية على الإخلاص ومتابعة رسول الله صلى الله عليه وسلم فينبغي للمسلم أن يحرص على قراءة كتيب أو بعد أحكام المتعلقة بشهرها بصيام هذا الشهر المبارك وكذلك ينبغي للمسلم أن يراجع فضائل هذا الشهر المبارك ليعد نفسه نفسيا وروحيا لاستقبال هذا الشهر المبارك أدب آه، فون الله الله èsì ó ti wọ́n ní mùsùlùmí ìkẹ́ ga jù èyí já sí pé ọlọ́run bá máa ṣe é fún yàn tí ò sí rí ìkẹ́ míì tó ga tó má òun náà ní kéèyàn jẹ́ mùsùlùmí tí n bá fi gbogbo ilé ayé yìí tó bá fi rọrọ̀ tó bí ọmọ rẹpẹtẹ tọ́nà fún lálàáfíà tó fún ní gbogbo nǹkan ṣùgbọ́n tí ò sí ẹ̀sìn Islam pẹ̀lú ẹ̀ kì í di orin. torí pé nígbà tí wọ́n ti inú sàárè àbí ní ọjọ́ ni wọ́n mọ̀ wípé àti gbogbo nǹkan tó ń kójọ ńlé ayé òtún ń tẹ̀lé tí èèyàn bá jẹ́ mùsùlùmí tí ó ń kírun tí ń gbàwẹ̀ tó ń ṣe ẹ̀sìn bí ànábì wa Muhammad sallallahu alayhi ba ri mú wa ìwọ̀n bá nǹkan tó bá rí nínú ìsẹ̀mí ayé yìí máa dúpẹ́ àtọrọ ìgbẹ́jọ fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn àti abá tó tẹ̀lé ojú ọ̀nà àmọ́ wọn títí di ọjọ́ ìgbẹ́jọ alùkìyàmà tí oṣù Sha'ban èyí tí ó kàgbọ́ sí oṣù Ramadan tó bá wọlé báyìí ní tí ń tọ́ka sí ni pé oṣù alálùbáríkà ni tí ṣe oṣù Ramadan ó ti súnmọ́ torí pé tíṣà bá ń bá ti parí oṣù tó tẹ̀lé tí ọlọ́wọ́ bá tẹ̀lé sà tí ó gbọ́lá fún ju gbogbo oṣù lọ sísun oṣù Ramadan òun náà wọlé nìyẹn ṣùgbọ́n ẹlòmíì tí wọ́n bá ti gbọ́ wípé ah, ṣàbá máa ti dé ní oṣù ká ìrònú tí yóò bá ń tẹ̀ ní pé bó láti máa jẹ bó láti máa mú bí ìgbà yìí pé oṣù Ramadan ọjọ́ oṣù jíjẹ oṣù mímu onírànràn. oúnjẹ lèyàn ti ń jẹ síwájú kóso ramadan tó dé ibùdó bá téèyàn bá wò ó téèyàn bá wò ó téèyàn bá ṣe téèyàn bá ṣe ti fún lọ́ra oṣù ramadan gẹ ọkọ ẹkọnọmáìsì ìgbésí ayé yàn torí pé táwọn bá gbé àwẹ̀ ẹ̀sẹ̀ kẹtẹ́lẹ̀ ó gbìyànjú láti jẹ oúnjẹ mẹ́ta àbí oúnjẹ mẹ́rin èyí tó kéré jù lóúnjẹ mẹ́ta tí ramadan bá dé oúnjẹ rẹ yóò di méjì. so kò èèyàn wà bùkálẹ̀ sí pé kọ́páyà yìí pé ah, oṣù Ramadan ti ajo o kí la fẹ́ máa fi jẹ sàárì kí la fẹ́ máa fi gbààwẹ̀ oṣù kẹlẹ̀ Ramadan tó ṣe láti gbà tá a ti ń gbà ẹnì kọ̀ọ̀kan láti rí a ń rí gbà so èyí tó yẹ sí pé ní kún wa lọ́hùn òun náà ni ó kún wa lọ lérí oṣù Ramadan èyí ti ń bọ̀ ṣùgbọ́n ìtọ́ yẹ fún ọmọ mùsùlùmí kódà tó jẹ́ ọ̀ranyàn ò ní pé kó ronú bóun ló ń ti fẹ́ rí èrè lọ́pọ̀ nínú oṣù Ramadan torí pé oṣù Ramadan máa ń dé yóò sì lọ tí ò ní sí changes kankan nínú ìsẹ̀mí ayé ẹlòmíì kò ní lékùn kankan yẹ oṣù Ramadan dà lọ́dọ̀ rẹ̀ bíi oṣù míì tó yàtọ̀ sí Ramadan. kí torí pé kò pilẹ̀ sí pété ara rẹ̀ lẹ̀ lọ́nà tó yẹ síwájú kóso Ramadan tó dé àwọn asarfu àwọn ẹni rẹ̀ síwájú tá lè bá láíláí tá lè bá nínú àwọn sàhábà ridwanullahi alayhi a máa ni kò sí bá ti fẹ́ bá wọn torí pé àwọn yẹ ọ̀nà ọba dìde sàwọn lẹ́sà wọn fojú gánà ànábì sallallahu wọ́n sì gbìyànjú pẹ̀lú anábì sallallahu alaihi wasallam ìyẹ́ fẹ́rẹ́ pé ọlọ́run bá sí ìròyìn wọn sínú al-Qur'an ó sí ìròyìn wọn sínú sunna anábì wa Muhammad sallallahu alaihi wasallam síwájú kí ṣàbáwò tó dé rárá làwọn ti máa ń gbìyànjú tí wọ́n ti máa ń pakítí mọ́lẹ̀ yìí pé ah oṣù alágbàríkà yìí ní bọ̀ yìí bó ló ṣe já sí pé oore tàwọn ni ó pọ̀ jù ń bẹ̀ ṣùgbọ́n gẹ́bí tí yorùbá máa ń sọ pé oòrùn tó kù ní sánmà ó tu aṣọ ọbẹ̀ ìwọ̀nba tó kù nínú oṣù rọmọdán kò fi wọlé dé yìí ó tó wa láti lè fi ṣe àwọn ìgbìyànjú kan tó ti pé yọ àṣìṣe wa nígbà tí oṣù rọmọdán bá wọlé dé tán àkọ́kọ́ nínú nǹkan tó yàn fi máa gbìyànjú lẹ́ẹ̀dẹ́ oṣù rọmọdán ẹ rí pé bí màá fẹ́ gba àlejò pàtàkì bíi kí wọ́n sọ fẹ́ nìkan yìí pé. ní oṣù tí ń bọ̀ o buhari ọ̀wà kí ọ bó nínú rẹ̀ ó sì dùn tó ẹ wo irú gbìyànjú oníranran kọmitì tí ó ti gbé kalẹ̀ pé èwo la fi máa kọ́kọ́ gbé fún dọ́bádé ibo láti pàdé ẹ̀ kí ni ó jẹ kí ni mu títí tí ó fi kú o kọmitì ti máa gbé kalẹ̀ buhari ń bọ̀ ṣùgbọ́n èèyàn lásán nìyẹn tó ṣe ó ti é ṣe kó pé wíwá rẹ̀ gan fìtínà ni ó jẹ fún yẹn tí ò ní tí ò tó buhari so oṣù tí ń bọ̀ yìí oṣù téèyàn máa gbìyànjú ni kéèyàn ò fi lè rérè jẹ lọ́pọ̀ àkọ́kọ́ nínú fi máa pèsè Ramadan ó ní kéèyàn ó ronú gbogbo ti èyí tó kéré èyí tóbi èyí jẹ́ sí gbangba èyí jẹ́ sí èyí pamá kéèyàn tún bá lọ sọ́dọ̀ náà bọ̀ subhanahu wa torí pé lára nǹkan ọba fi máa hàn náà oore rẹ̀ fún ọ̀ràn yàn ló ti pé kéèyàn máa túbá ní gbogbo ìgbà ṣùgbọ́n irú oṣù tí ń bọ̀ yìí tó ni lára nǹkan ọba fi máa náà ti túbá Eh, wọ́n ń sọ ti wọ́n ebi ilé ayé náà ni so ìgbà bá ti ilé ayé ọ̀ràn tí ó là tó bá ti pé léyìí náà lèèyàn ti ń bá kí tẹ́lẹ̀ kó ronú torí pé kò sí nǹkan kan lè dà ńlé ayé yàtọ̀ sí tọ́nà ọba bá ti pè gbogbo ilẹ̀ fún ti wọlé kó gbìyànjú tó pé gbogbo ayé fi máa jẹ ti ń dàpàrà pé ẹ̀dọ́ kọ ọjẹ́ haramu so ẹni ìfọ̀tọ̀sí ni máa pè ní haram gẹ́bí táwọn èèyàn máa ń sọ tọ́wọ́ ti pé àpárá ń dá nìyẹn bá kójọ títí yọ padà dálẹ̀ ni ní tí ò tí ju bí ìjẹrin lọ so sọ láìsí wọ́n wá ń gbé rẹ̀ ọmọ rẹ̀ wá ń sọ pé ah, ẹ má jẹ́ kí ẹ fẹ́ dáadáa òun kí bàbá wọn wà ní inú ibi sọ ẹnìkan ń dá lórí pé à ṣé yíò ọtí eléyìn ní à ń sọ ni kódà kí wọ́n fẹ́ gbogbo ilé ayé yìí fún bàbá rẹ̀ kí wọ́n gbé bẹ̀ títẹ̀ rẹ̀ ọ̀bá jẹ mọ́ kí ọgbádùn yóò fún ma ẹlòmíì sì gọ̀dẹ́ bíi pé òun tiẹ̀ tán lọ fi síbi sàárè sọ́wọ́ tó gbàgà síbẹ̀ pé bó ti gbádùn láyé òun náà ni kọ́ máa ti kíni kọ́ máa gbádùn lọ́rùn so ìtàn rẹ̀ níjẹ́ni ìtàn rẹ̀ níjẹ́ni. ilé ayé yìí ọ̀já mà kankan àfi kéèyàn ó túbà lọ sọ́dọ̀ ọmọ ọba subhanahu wa ta'ala wallahi ìbẹ́yìn má ti tọ́lọ́run kò pé kéèyàn má nílé ayé bọ́ọ̀ bá ti ti tọ́lọ́run kò pé kò ní kankan bẹ̀ àyèmáyé èèyàn tó ṣe pé ó ti gbà lẹ́mí ara yìí pé àwọn ọjọ́ máa ni títí àwọn ọba fi ní lówó lọ́sẹ̀ kò sí ni òun ọ̀sà òun ọ̀sà òun ẹgbẹ́ yà ni wọ́n ma je so ẹni site pé òun ise ń iṣẹ́ halali tiẹ̀ tó ti pa ọkà sọ́dọ̀ náà bọ́ subhanahu wa ta'ala yóò jẹ mu tí ò ní sí nǹkan kan yìí tọ́já sí pé jẹ́ ilé koko fún un. so ká tó bá lọ sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú pé ká ronú àwọn ẹ̀ṣẹ̀ ń bákan náà ká ní ìpinnu pé a ní dédì ẹ̀ màláìláì kì í ṣe pé rọmọdún bọ̀ máa fẹsẹ̀ lẹ̀ tí rọmọdún bá ti lọ tán so àtúgbẹ́wò ẹsẹ̀ wọ̀ rárá ká sì tètè kó nídìí ẹsẹ̀ yẹ ká tètè kó ń bẹ̀ so ká má fi túbá ká má fi lọ́ra èyí tó kàn ìyẹn níbi tàlámàrí ti ẹsẹ̀ tẹ̀yàn dá sọ́lọ́ọ̀nà bóyá kéèké irun tẹ́lẹ̀ kéè gbá àwẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n táwa ṣe fi ẹsẹ̀ èyí tẹ̀yàn dá sọ́mọnìyàn eléyìí ò tó ẹni tó bò sí ọgbọ́dọ̀ wá foríjì kó foríjì hàn bí ọ̀wá ti foríjì hàn kódà kó ṣe kọ́ máa fi gbogbo ọjọ́ ayé rẹ̀ sí àṣẹfúlà kò tó torí pé yọ gbẹ̀sán lọ́jọ́ gbélé àlùkìyàmà ìyẹn lọ́wọ́ ẹ pé ẹni tó jù láti tètè wá túbà rẹ̀ ní ọlọ́run ṣùgbọ́n tọ́mọ́nìyàn ọlọ́ọ̀bì kì í báyàn forí ẹ̀sẹ̀ ọmọnìyàn kẹsẹ̀ nìkan ìkẹ́ wà rẹpẹtẹ lọ́jọ́ gbélé alkiyama ṣùgbọ́n tẹ́ǹ tí ọ̀sẹ̀ tí ọba ti forí tiàn èèyàn wà ní àdánwò àfitọ́nà bàbá kẹyàn lóko ìyẹn lọ fi bẹ́tà kọjá sí pé ẹlòmíì wọ́n pé ah, èèyàn lè ẹni tó ń ti dọ́gba gba owó rẹ̀ àbí tó ń ti dọ́gba gba ilẹ̀ rẹ̀ fún ọ̀sẹ̀ sọ pé wọ́n lọ dá padà fún àbẹ̀ tó ń ti sọ̀rọ̀ rẹ̀ láì dá fún ọ̀ máa sọ pé ah, lágbẹ́já ìjọba yà á jókòó mo sọ̀rọ̀ ọ̀rẹ́ lọ́nà tí ọ̀dà eyín wọn lè èyí tó léwu èyí tó rọ̀ jùlọ wà mbẹ̀ èyí tó rọ̀ jùlọ ní pé kọ́ ọmọ wulẹ̀ sí torí pé èyí tí ó lè le lára ọmọ nìyẹn ni pé kó fún kó mú nǹkan jáde pé fún yẹn lówó fún lóúnjẹ àbí kó ti dáadáa sí èyí ó lè le lára ọmọ nìyẹn torí pé ọ fi nǹkan lẹ̀ ni ṣùgbọ́n tí ò tọrọ rò jù láyé ni pé kọ́ ọmọ fàbúrú kan yà. yálà pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ kọ́ máa sọ ọ̀rọ̀ máa sọ ọ̀rọ̀ tí ó kò bọ́ ọlọ́jọ́ gbélé alkiyama àbínú sàárè tó yẹ pé ọlọ́run bó pe ọba yẹ pé èyí tó sọ nípa alágbájá wà tó fún tí ó jẹ́ ìka àbámà fẹ́ sọ dúkìá dúkìá èyí tó yá sí pé ọgbà yóò jẹ́ àdánwò fún so ọ ní wọ́pọ̀ káàtà sí pé ọ̀sẹ̀tẹ̀ máa ronú pé ata ni mo ṣàbòsí sí tí mo gbọ́dọ̀ wá foríjì lọ́dọ̀ rẹ̀ kọ́nà ọbọ̀ tó lè foríjì mi. nǹkan àkọ́kọ́ téèyàn fi máa rí oore lọ́pọ̀ nínú oṣù Ramadan òun náà ni kò túbà lọ sọ́dọ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì èèyàn ti wá máa bẹnu láti sin lọ pé ọlọ́run gbogbo níranran àjọsìn téèyàn fi súnmọ́ sí rọrùn fún mi. torí pọ́nà ọba wa ma tawfiqi illa billah lára àwọn ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́ọ̀nà ànábì ṣọ́ọ̀ìd ẹnìkan ò lè dá fira rẹ̀ mọ̀nà àbí kó fira rẹ̀ sí kò ń gẹ́ àyàfọ́ náà lọ́wọ́ subhanahu wa ta'ala ìyẹn lọ fà á tó fi já sí pé ẹ̀rẹ̀ lómi nínú oṣù Ramadan inú mọ́sálásí ni bàbá wà lọ́fíìsì rẹ̀ tí ọba sẹ́nìkan pẹ̀lú ẹ̀ yóò máa ti àkàrò nílànà yóò máa ka Quran yóò máa ti gbogbo àwọn nǹkan tí ó fi súnmọ́ náà ẹ̀ẹ́sì rẹ̀ lómi ètò sí pé

ìmọ̀ adékòrira nǹkan sẹ́mi a máa hánà fún yàn kéèyàn orí orí ẹ̀ ọlọ́run bá sọ pé qul bi fadlillahi wa bi rahmatihi fabidhalika falyafrahu huwa khayru mimma yajma'un pé orí ọlọ́run ọba àti kẹ́rẹ̀ tọ́nà ọba máa ṣe fẹ́rú nípa pé kó fi ṣe kòǹgẹ́ kó rí tọ́nà ọba ṣe láyé pàtàkì jùlọ nínú oṣù alápọ̀nlé oṣù Ramadan yẹ lèèyàn máa dunnú lé lórí pé orí ọlọ́run ọba lèyí tọ́nà ọba ti fáwọn ẹrú ẹ̀ ìyẹn ló sì lóore ju gbogbo nǹkan táwọn èèyàn ń kó jọ nínú dúkìá yìí tí wọ́n kó jọ lọ bákan náà lára ń tẹ̀yàn fi máa pèsè ilẹ̀ lóṣù Ramadan òun náà ni pé èèyàn lè ní àwẹ̀ kan àbí kejì lọ́rùn pàtàkì jùlọ láwọn obìnrin àsìkò ní tọ́yẹ kí wọ́n ti gbà á kí ramadan wọ́n tó dé ìyàwó aisha radiyallahu anha ó ní ìgbà míì wà tó dé pé òun ó láwẹ̀ lọ́rùn tí wọn ò ní láǹfààní àti sọ́jú oṣù ṣàbán wà bẹ́ẹ̀ lọ yìí torí pé dábàá ti kóònù ṣàbán ramadan dé so ẹni tó ti fà wẹ́lẹ̀ yálà ara rẹ̀ ọ̀yá ni o àbí ń sin nǹkan oṣù lọ́ni o àbí fúndì kan àbí ìkejì ni o kó sojú kòkòrò láti gba àwẹ̀ náà síwájú kí Ramadan tó wọlé dé nínú oṣù Ṣàbán tá wáyé bákan náà lára ń tẹ̀yàn fi pèpè alẹ́ fóṣù Ramadan ni pé kéèyàn gbà lọ́kọ̀ nínú oṣù Ṣàbán yìí anabi máa ń ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ìyàwó Aisha radiyallahu anha ó ní pé anabi a máa gbà wẹ̀ táwọn ó lè tiẹ̀ máa sọ lẹ́mìí ara wọn pé kò sígbà tí máa fẹ̀ kan sínú lọ́jọ́ ayé anabi a sì máa jẹ tí ò ní gbà wẹ̀ táwọn ó lérò pé bí ìsì ànábì sallallahu alaihi wasallam ti rí nù òun ò rí ànábì kọ́ gbààwẹ̀ kẹtẹ́rí ju oṣù ṣàbàn lọ oṣù Ramadan òun ò ti rí kó gbààwẹ̀ lọ́pọ̀ nínú oṣù kan tó oṣù ṣàbàn ta wà ń bẹ̀ yìí àwọn onímọ̀ àjẹkọ̀ yọ wáyé pé ìgbà àwẹ̀ lọ́pọ̀ nínú oṣù ṣàbàn èèyàn fi ń pèpè ara rẹ̀ lẹ̀ fún oṣù Ramadan so káwa náà gbìyànjú ká gbààwẹ̀ lọ́pọ̀ nínú oṣù ṣàbàn yìí bákan náà lásìsìn ẹni tó ti ka Quran tẹ́lẹ̀ kó gbìyànjú láti máa kà báyìí torí pé kíkà rẹ̀ yóò ti máa wà di inú oṣù Ramadan ẹlòmíì ọlọ́run lọ́mọdún tó ti gbé Quran kẹyìn lásìkò yìí so opportunity nìyí pé ẹ rí i pé àwọn olórin wọn sọ fún àfẹsẹ rẹ àṣà gbóòlù àwọn ó ṣe ṣe ń gbà tó àwọn bá ó wà fún yín pé èèyàn fi ń kí Ramadan tó dé bó o ní màá ti perform nínú oṣù Ramadan bó o bá ti perform nínú oṣù Shaban yóò sọ bó o ló ti perform tó nínú oṣù Ramadan ká gbìyànjú láti máa ka Quran lọ́pọ̀ àwọn atáyé ti jí lóru tẹ́lẹ̀ láti lè kírun sọ àsìkò ní pàyí pé ìjí kírun ní nínú ọjọ́ ayé eléyìí gbogbo ọjọ́ ayé ni. gbogbo ọjọ́ ayé nìkan ẹ pé bóyá ní oṣù Ramadan nìkan àbí oṣù ṣàbá nìkan téèyàn bá fẹ́ gbìyànjú pé a ah, kó fi lè rọ̀ mí lọ́rùn nínú oṣù Ramadan kò ti máa jí láti sìn máa lásìkò yìí alifájàre kọjá five thirty mí bá jí láago márùn-ún ọba pé kó o kírun kó o gbaládá tọrọ tó wù tí ó sọ pé ọba subhanahu wa ta'ala ànábì sallallahu alaihi wasallam sọ pé ọba máa sọ̀kalẹ̀ wá sí sánmà ayé nìyẹn tí ó máa bèèrè pé ta ní fa kó wọn ò ta lọ fẹ́ nǹkan lọ́dọ̀ òun kó fún un ti ni ó máa àfikún ti sùn ẹlòmíì gan bí ọba ti wípé wọ́n ẹlòmí ò ti tí gan láti bí four thirty àbí fifteen to five ṣùgbọ́n àrùn pápò àrùn wọ balùwẹ̀ à ń ti gbà ń sáwọ̀ inú lo gbogbo àkókò yẹn fún torí pé kò mọ pàtàkì ẹ̀ so àsìkò ní láti já sí pé àwa táyì sí kírun òru tẹ́lẹ̀ ká bẹ̀rẹ̀ sí kì ká bẹ̀rẹ̀ sí kì kó lè mọ́ wa láadáadáa kí oṣù rọ̀mọdún ò dé. tóṣù rọmọdún bá tó lọ táfìlì máa kọ̀ntínú ọ̀nà tí fi máa ń máa la ni pé kò mú níwọ̀n bá ní ti ọ̀làgbára ẹni tó bá wí pé wákàtí méjì mẹ́ta ni wọ́n fi máa jí lóru irúfẹ́ ẹni ká sí kọjá ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin tí òfin ní ilé ṣùgbọ́n tó bá mú wọn àsìkò fi ọ máa rí i ṣe ní gbogbo ìgbà ní lára nǹkan tí a fi máa ń pèsè ilẹ̀ lóṣù Ramadan ó ní pé kó o ti programme ààrẹ láti sìn pé bóun mo ti fẹ́ lóṣù Ramadan ni àwọn nǹkan tó lè kọ díyàn tí òfin ní ra wọn sẹ́kẹ̀tì kó o ti mà tọ́ba ṣe é yẹ ẹ lẹ̀ kó o kọ yẹ ẹ lẹ̀ tọ́ba ṣe yẹ ẹ lẹ̀ kó o ṣe kìnnì kọ yẹ ẹ lẹ̀ ẹni tọ́ba lágbára láti já sí pé kó o ṣe àìsíkáà àwọn nǹkan tó bá wò ó pé ah, ó lè tí òun lọ láàrin ìwọ̀n abọ́ ọjọ́ mẹ́wàá àgbẹ̀yìn rọ̀mọ̀dán yẹ ó ti ronú sí láti sìn pé eléyìí ó ti ṣe kó tì mí jẹ́ tètè ṣe kó tó di pé oṣù rọ̀mọ̀dán oṣù yóò dé ìrìn àjò tí mo fẹ́ ṣe tó ṣe pé yóò dì mí lọ láti lè ṣe ẹ̀ǹtìkà bí ẹ̀fẹ̀ kan ti ṣe láti sìn tó béèyàn ti máa ronú nìyẹn pé ah, irú program wo ni ó lè dì mí lọ láti lè ṣe ẹ̀ǹtìkà nínú oṣù Ramadan jẹ́ tètè mú fún bẹ́ẹ̀ ní ṣàbàn àbí irú nǹkan wo ló lè tí mi lọ́ti ń bá lágbára láti ṣe umra gẹ́gẹ́ umra Ramadan bó ṣe pàtàkì tó kó ti mú fún bẹ́ẹ̀ irú program wo ló lè tí mi lọ láti já sí pé kí n rí kan nǹkan bó ti sọ àti bó ti yẹ kéèyàn ti mú fún bẹ́ẹ̀ láti sìn ìyẹn ni pé kéèyàn ṣẹ̀dú program lọ́tún fún Ramadan bẹ́ẹ̀. kó wá ní lẹ́mìí pé ìtìmọ̀ achievement tí mo fẹ́ ní o nìyí nínú oṣù Ramadan mo fẹ́ kàyé Quran báyìí tọ́yìn bá ní lẹ́mìí bá ń tán bóun ni o ti rọrùn mélòó ni màá máa kà lójúmọ́ ni máa kà lẹ́yìn irun kọ̀ọ̀kan máa rẹ̀ nìyẹn bí oṣù Ramadan ìyẹ́ ó rọrùn fún yàn nígbà tí Ramadan bá wọlé tán tó gbogbo àwọn kó ṣúṣú nípa ìjọsìn ìyẹn ọkà máa ṣe ìjọsìn lọ ní nǹkan tó ṣe pé yóò máa rọ̀ lọ́rùn ní torí pé yẹn ti program ara rẹ̀ lẹ́tẹ̀lẹ̀ so bákan náà lára tí yẹn máa program ara rẹ̀ fún oní duha ìrun tá a máa ń yàn náfìlà tá a máa ń yàn níyàlẹ́ta kó ti wà lẹ́mìí pé kó tó jáde ńlẹ̀ lọ sí ṣọ́ọ̀pù àbí lọ́fíìsì ẹ̀ ó kéré yẹn ọ̀yàn náfìlà mẹ́rin kó tó jáde àbí ńgbà tí ń bá dé ṣọ́ọ̀pù àbí ń bá dé ọ́fíìsì màá yàn náfìlà mẹ́rin náfìlà mẹ́rin gbogbo déèyàn bá ti fẹ́ kí náfìlà ò tó ní lásìkò rí ó tó ó lè fi ìṣẹ́jú márùn-ún kí náfìlà mẹ́rin èyí wọ́n ṣẹ́jú àwọn àfàìfi kìnnì kan wọ́lẹ̀ lè rò ní wá tí ó kò báyẹn náà sáré àtọ́jọ́ ọ̀gbìnrin alkiyama torí pé o ti kó àlámà rí rẹ sí ọlọ́run ọba subhanahu wa pẹ̀lú náfìlà mẹ́rin sí ọyàn yẹn so aṣojú kòkòrò ọjà ti pé a ti program ara wa síwájú kí oṣù Ramadan ò tó dé bákan náà lára nǹkan tẹ́yàn fi máa gbìyànjú bí oṣù yìí ni wípé ẹ̀sìn Islam ó yàtọ̀ sẹ́sìn míì tẹ́yàn máa ń ṣe pẹ̀lú fẹ́ẹ́nú èèyàn máa ń ṣe pẹ̀lú ẹ̀kọ́ ni àwọn lẹ́kṣọ̀ tó bá jẹ má ti Ramadan kéèyàn ó ti gbọ́ àbí ìwé tí wọ́n bá kọ lérí Ramadan yálà léèbó ni àbí ní lárúbáwá ni àbí Yorùbá ni o. kéèyàn o ti wá kó ti máa kà á torí pé a máa rọ́ọ̀lù onírànà nǹkan míì tí ò ní mọ̀ yí pé kọ̀lẹ́tọ̀ nínú oṣù Ramadan tí n ti ka arú àwọn àdájọ́ báyìí ìwọ̀n bá ní ọjọ́ sí pé ìbéèrè rẹ̀ ọ̀ma ṣùgbọ́n oṣù Ramadan tí ò tiẹ̀ ní mọ̀ ìdájọ́ tó dé rọ̀mà ọmọ mùsùlùmí míì ti lè máa gba àwẹ̀ bọ̀ láti àìmọye ọdún ìgbàdẹ́ bá béèrè nǹkan míì lọ́wọ́ rẹ̀ nípa Ramadan kí ló fà á torí pé ọkàn ṣe pé ṣedé ní ẹsẹ ní ká máa ṣe nì so yóò sì máa ṣe lọ láàyè ma ìdájọ́ kankan ní pé so ká gbìyànjú kọjá sí pé àwọn àwé èyí tí ó ṣe pé kò tóbi púpọ̀ àbí tíra tí ò tóbi púpọ̀ tó wà níbàámu sí Quran àti sunnah anabi wa Muhammad sallallahu alayhi wa sallam káwa náà gbìyànjú láti lè kà á tá àbá láǹfààní àti lè kà á irú àwọn lẹ́kṣọ̀ tí wọ́n ti ṣe àbí kótóbà tí a ti ṣe so ká try láti gbọ́ etí islam fi yàtọ̀ sẹ́sìn mí nu islam ọwọ́ à ń bẹ̀ pé ṣé má ṣe ó yàtọ̀ sẹ́sìn mí gbogbo ejò jíjẹ ni lọ́dọ̀ ẹ̀sìn mi irú mùsùlùmí nísìnyí kódà lánàá lánàá ẹ̀mẹ́yẹ yẹn ló béèrè àwọn kan pé ah, forex trading kí ni ìdájọ́ ẹ̀ kí ló kan àwọn atiláwí àwọn ń ṣe lọ́nu gbogbo àwọn nǹkan míì tẹ́ rí tí a ń rí ìmọ́lẹ̀ owó rìbá ni mùsùlùmí ò lè dé díẹ̀ torípò ní ṣe má ṣe sọ̀yẹ náà sì ní iṣu ẹ̀sán torípò ọ̀ràn èèyàn ní fún ọmọ mùsùlùmí láti lè má máa ṣe orí rẹ̀ lẹ̀ sọ ẹnìkan sọ láàárọ̀ wípé kí ni hijabu ní í ṣe pẹ̀lú pàfọ́mánsì ọmọ ìtọ́yẹ kẹ bíléèrè náà ni pé kọ́mọ ó sírí lẹ̀ kọ́ dàbí ìgbà pé ń lọ sí night club kí ló ní í pẹ̀lú pàfọ́mánsì ẹ̀kọ́ so ọ̀sẹ̀ pé wọ́n fẹ́ islamize school fẹ́ kẹtẹ́lẹ̀ gbogbo system plan stand lò ní nàìjíríà àfi ẹni tí ọba ṣe yí pé ọyẹ alábòsí ayé òun ọ̀run wọ́n gbé kalẹ̀ léèrè christianity ni ọ̀lẹ́dẹ́ tàǹgbà èwo ti mùsùlùmí bẹ́ẹ̀ saturday sunday kò sí nínú ọjọ́ mùsùlùmí so gbogbo system wa pátá léèrè christian ni ká tún wá sọ yí pé a tún nǹkan díẹ̀ nínú ẹ̀tọ́ tọ́nà ọba tẹ lọ́rùn àyẹ̀ fún wa wọ́n tún gbógun ẹwọ́n ti ṣẹlẹ̀ ní Kwara State so ilé ẹjọ́ gíga dá kìlọ̀ court of appeal dá pé ọmọ mùsùlùmí ní right láti wọn ò sọ pé kí gbogbo school lò wọn ò sọ pé private school ti á gbé kalẹ̀ ní sikiri ó lò so ìwọ tó bá wù ni mọ̀ ń lọ níjọ́ kan mi ò gbé mọ́tò dání ní school kan tó wà ní challenge ọmọ kan ti lo hijab tẹ́lẹ̀ bó ti fẹ́ jáde bẹ́ẹ̀ ọkàn sí ni ní sùkúl ìjọba so victimize wo ló tó yẹ tí mùsùlùmí bá sọ̀rọ̀ wọ́n sọ pé mùsùlùmí yà alákatakítí wíwárà jẹ̀ni èèyàn ń pariwo wípé wọ́n ń sàbòsí òun iye òtúmọ̀ fóun lọ́wọ́ lórí ráǹtì ẹlòmí àti alábòsí ayé òun ọ̀run oníwòtò a máa pariwo wípé a ah, wọ́n yàn wọ́n jẹ ni o kò sí ẹni yàn jẹ ní nàìjíríà ètò mùsùlùmí ṣùgbọ́n máa mùsùlùmí bí ìgbà ọ̀má kọ́dà ìbí ìgbà tó lè sọ fáyẹ́ pé à ah, kò sí nǹkan kan ní bọ́ bá wà lé ẹjọ́ máa lò jáàbù rẹ̀ tọ́ba lọ sí sùn ẹ̀filẹ̀ nígbà tí ọ̀mà ti ń ṣe sọ̀rọ̀ hijab kìí sọ̀rọ̀ yìí pé mo fẹ́ mi ò fẹ́ ntí kan sọ ni ntí sunna sọ ni tí òfin nàìjíríà náà fara farama bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wọ́n wá dúró lérí pé rárá o kò sí ń tọ́jọ́ ní sùkúù tí èsì rẹ̀ onígbéyàwó yẹn lẹ kọ́kọ́ ní so nígbà tẹ ní tẹ́lẹ̀ tó bíjọba ti gbà bí ìjọba ti gba skul mùsùlùmí bẹ́ẹ̀ lọ gba ti kiri ó bẹ́ẹ̀ náà lọ gba tàwọn tí ò tẹ̀ sí kankan láwọn skul táwọn ọba nǹkan dá sílẹ̀ so tí ìjọba bá ti gbà ó ti di nǹkan gbogbogbò tó ṣe pé pọ́lísì tẹ́ máa lò ń bẹ̀ ní tíjọba bá fi ilẹ̀ ni so kọ́nà ọba kí ọ́ sànù wá nípa ìmọ̀ tó nínú ẹ̀sìn ìyẹ́ pàtó já sí pé yọ́ máa hàn bí ìgbà yìí pé mùsùlùmí lọ láti jù wíyàrá ìdẹ̀ni àwọn pípò yìí lọ́jọ́ sí pé efẹ́dì ìfògà tí n bá ń gbọ́ kọ́mẹ́ǹtì ẹlòmíì lérí àwọn iṣu tọ́jẹ́ ti Islam ẹ mọ̀ ike efẹ́ tó ní agbára ó wà lẹ́nu wọn. so à ń padà máa ṣàlàyé nígbà míì nínú kútùbà kí ló fà tó yá sí pé mùsùlùmí lọ́jẹ́ fifteen lágbàáyé jù torí pé kò sí ẹ̀sìn táwọn èèyàn target kò sí àwọn èèyàn táwọn èèyàn focus lé lórí láti lè fìtínà tó mùsùlùmí so n tó bíi pẹ̀lú ògbọ́n náà á padà máa sọ nínú àwọn kútùbà mi lọ́jọ́ iwájú so a ní awọ́ bùkátà sí ká mà nípa ẹ̀sìn wa ìyẹn ni ó ti káwa náà lè dìfẹ́ǹdì ẹ̀ torí pé ṣètò tó tó mọ̀ nípa rẹ̀ bí ẹnìkan bá ti sọ nǹkan kan ah síbo ti rí nu yọkàn dákẹ́ ni. ọlọ́run ọba yóò ṣe àlékún àgbóyè nìkọ̀kan wa fún ẹ̀sìn yìí ọlọ́láhìlá ìlọ́lá aláhùnmá ìsẹ̀lẹ̀ islam wa mùsùlùmí wa àdìlà ṣẹ́ríkọ̀ mùsùlùmí wa dẹ́mbẹ̀rẹ̀ àdá àká àdá àdín kó máa yẹ lọ́sọ̀rọ̀ ẹ̀sìn kùmọ̀ yàrá hàn kùmọ̀. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن